إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن شرور سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شرك له وأشهد أن محمدا عبده ورسوله

ويعني شابه أنا بي فوائد مستنبطة من قصة لقمان الحكيم يعني أفاني أنني كي أطهون تفا لقمان أنا كي أني هو يابن أما قوة دايك أني جيناني إهانا أنا بي أفاني أنا كي أطوى أورنان يعني أني كوي الناس إهانا أنا بي الفائدة خامسة عشرة أفاني أنا طوى أورهي aka inna shirk awel sana hisawa azlamu zulm ono dibihu ini ihunan wa azamul jurm da kono be okajine ana ko de nguhun dok wa hadha ma huzu min qawlihi tabaraka wa ta'ala asanan ya shahoni oika ana ki umuliyane rasoy da bana tunaba aka ka inna shirka la zulmun azim awali sana he eh, shirku ayma awali sana he oyim si sosa bere mori heke ehuna de ngwaben dak wa zulm sanahi ehuna wad o shay'in fi ghairi mawdi'ihi ona ka wasi sada keba hanu shaton wa ayu zulmi asna o kahiri ehuna anaika o dibi min an da ibadatu fi ghairi mawdi'iha ka wasi aheke da keba hanu shaton bi an tusrif li mahluk nakis ajiz duwa jishayi una anaika o jihado kumin la yamliku li nafsihi naf'an esonon o nyangu mai fani yanwan wota wala darran o ne nyangu konkota kore wala hayatan o nyangu suwaisa wala nushuru do nyangu kokoten dako ayu zambi azam min hadha hiribi ana de nguna sonon yahluqu Allahu al-insan ummu subhanahu wa ta'ala o tunaza yatajih bil ibada li ghairihi awele mana duwe jeshi dusha isana he ahike dusa isasa na ke umuri na subhanahu wa ta'ala wa yarzuquhu Allah umuri ya mizeu wa taje fi talabihi le rizqi ila gari dube ka eni o isizona honobe ana ke na wa ta'ala wa Allah ya anyi engode anyi nkata ana ko ana ya ke ويحتاج في طلب الشفاء إلى غيره أما دو ويكا إنو يسي أقوى أهونو قواو يعني إنو يمو قواو داي كده سسا ويشي أهونو وانن لك فأي ظلم أعظم من هذا يلي إهونا أنا إكي أهونا سنن لك الفائدة السادسة عشرة أي فاني أنا تو أوريه نن حجة المتعلم والمدعو إلى معرفة ثمرات الأوامر أوكي أوين nyukata anaike o nyukata ka neye onaike a kose atanaike ahe enike neye seve aifane seve etutu ijaza ase mukoro audo mori subhanahu wa ta'ala wa huturati nawahi atudibi anainan kai ozo ngoni sono mori yoda honan liyatamakkana min al-imtisal agudo yabata en oisi mukoro fa idha zukira lahu amr okay juko wa moy tamayo dayo ihtaj anyo kawashawe an yuskaro lahu alfaidatu wa thamara kawa moy tamay sawa fa nay nay nan sebi etutu anay ni leonon wa idha dhukira lahu nay ija moy tamay ki yaya ihtaj alani kai ilisha an yuskaro lahu kama tamayo alakibatu wahima udibi anay ka eh, eh, etahu dibi anay ka o enelon alati yanaluha التي ينالها أنا يكوتها من دخل في هذا الطريق أهلنا نجدنا وهذا مستفاد من قصة من عدة مواد أقصانا يلي أيفاننا هون إتفانا إني أهليني دك الفائدة السابعة عشرة أيفاني أنا إكا أوتو أولهم با الوصية بالوالدين برا وإحسانا وإكراما أيكونا أنا كونا للي oyi mebiri boro hi onyi onrada ini kaya mebiro ida kawana ini kaya dubanyewa wari ayatan lihukuk diye siri sebe ile ile sutura kaya mekawana وذلك في قوله تعالى أصلا منايني ويكون ملكا ووصينا الإنسان يرى كذنن بوالديه إن لي أنين ردن حملته wahanan ala wahan وهن أنين أوذران eresu enwenwo teresu ezama teresu ezama teresu enwenwo teresu enwenwo wafisaluhu fi amin dokpa daka ilaba ilaeba dumu subhana wa ta'ala doka niskuruli azenne kuma wa wali walidayka ati onyawo na daw ilayya almasir ide mumuli ona subhana wa ta'ala oiva ve aone izaya doka falwasiyata bilwalidain laha shanun azim oikonoriri onyawo na daw onyi ido onyire anaika ile yodde onyire yodde wal wasiyatu takunu bil umuri azima doki onoki ka enire enire ile anaika ode ngobin wal wasiyatu hunna min rabbil alamin jalla wa ala yani onoika na welen na hun wo muri anaika na wadare ya bi jalla wa ala onu jete ndone ban ولهذا قال غير واحد من المفسرين أقوى أبو الكنيا إن نايكا بني مهاي قرآن inna qawlahu o kono mo ga kai o wasaina al insana bi walidayhi akazen nono inni onye no na deni ja'an mu'taridan aw be o iman si dojina ka kana fi asna'i zikrillah inni o inni monaika ase mo itamai o morhi wa wasiyata lukman ati wasiya katata yani onakika lukman wasiyatan minhu jalla wa ala bil walidain isanan ana ka ona ka hunu bo mo leno na ko chete ngo kai onyi onra da ami bilo ilahi wa doka faida min al fawaid azima agwabo do inni aifani ana ko den kwada kimin hadha siyak mubarak inni la na man ko na kira to da bayanin wasiyatan bil walidain onno ki karere onyi onra da wa ma'rifatu hakima da reye sabe ilayla sut ayel ni turay turay yani naiba namay walisanu ilayhima ati oymo ilayhi naiba walbirru bihima ati oymo bilbulu ya naiba walqiyamu bihukukihima ati oysho je sabi haki ayel naiba non لك الفائدة الثامنة أثر يعني أفنانا تورهنتا إن من أعظم الأمور معينة على البر بالوالدين تذكر جميل سابق oke o inni ire oden anna gworowo inni o nye koro nyangu onye bulubulu nyangu amo etama uzuza ire anaika o wal isanu mutalahik atoizanaika asasa فهذا يعين الإنسان على البر أصلا وغروا إني أيمي بلبوره أنينا ويجعله يبتعد عن الأكوك walkati adome kwa onuzelele sanahi oyemelero kati hunyonrada ate oijunenene dako wataamal hadha fi qawlihi ka luleso ini oikono moliga kaye wawasaina linsana biwalidayhi ya, ya kazen nono ini onyen non radan aden hamalatuhu ummuhu wahnan ala wahn konyau ujao tere enwengu tere so enwengu wafisaluhu fi amin doka wore ba odo pao iraeban ay tazakkaru ayyuhal ibn tamai ewuzi ma hasala min ummika min umumatin yani sai sanai kai o hono wanya we ini o imonyi anai kai wa hamlin ati oija wa na ko jao wa radaatin atoi wa tarbiyatin wa

ozatenenereka okuwehina wa muannatu inda alqiyam atezamonoweyo kai onyimeijiawawo eji okona kwete duri kai ukatase kwete yani atinje azamadowa kwete walkuud atoyate wa inda nom atija aswara yani janyi iskono swara akahiyono no iskono sete ndure ka ojono le legis natna kan akahiyono do bodo wala ka ejen okono swari ina okono swaha ina ejenina ka wahatun daga summa wada wa shiddatahu wa ma tu'annihi al-um inda al-wulada aqawila man ay muzi ati ezamana ina na hilebo ati e, oy katenwo onoba onoba katenwo inda al-wulada inni ummona simujona wa hatta harajta ila hadhihi alhayat polo dujine wa ngune honon daga summa radaa awa wele mono dani oika oikereban wama yaktanifha min atabi wa auja wa thahri wa taf aisanaika o sasa ini enwengu ati oizi ati oizamoda ati oijeri ati oidwe yanaikaye obe idwe ina abumunu kullu hadha jamilun o ka bosana wiledo dana kai yambagi an la yonsa o woroka asoda hiyaye wa an la yagiba an zihin da asani monoso hon re soda asani monoso hon re oyoda dok al fa'idatu tasi ashara ayfani anayka o to ewrehena anna min al umur al muayyinatu aidan ala al bir o ini sanayka o gozowa awa wele moson ini koyi mebilo bolo tazkuru masiru warruju ila allah oyi moitamai oyiba oyi moitamai oyiba na ati oyi nangu oyi jisi oyiba lima nangu domo subhanahu wa ta'ala fayatazakkaru albaru biwalidai annahu sayarji ila allah oyi moitamai kuwami biloborohi onyara onladao ilayonon vanan domo subhanahu wa ta'ala wayulaki sawabi ihsanahu uwele uwenetwa ojú wa ń dún mọ́rí sọ̀nà wàtà áàlà obì ní ìtura ọ̀tọ́sí ọ̀ìzánà ìkáwọ́ àmẹ́ wà bẹ̀rẹ̀ àti bìrìbọ́lọ́ nù mẹ́híwá fàyàzdáàdà bẹ̀rọ̀n wà ìsànà dọ́ mẹ́káyẹ ọ̀dọ́nà àdá tíné bìrìbọ́lọ́ àti bìrìbọ́lọ́ mẹ́káwá náà wà ìtàzákàrọ̀ àkó ànáhù sayarjì ọ̀nà ìka àmẹ́lẹ́rọ̀ kátẹ́hùn ọ̀nyánà ràdán ọ̀yẹ́ka ìsayarjì ìlàlọ́ ọ̀nà àbándó mọ́rí sọ̀nà wàtà áàlà wà yòlá kọ òkó bàtìn òkó kéhe dọ́ọ̀ni tuyọ́ enkata ewuyi ayela lokata ngona ka onome fayartadaw an lum an lumihi wa okukihi oke dome ka ojisihunni dome ka otohunni oyin mibiluhuwan atere sokata ngona ka ami amehi onyi onroda dokal fa'idatu ishurun oke aifani anatuhu azimu hakil um wa annaha awla an-nas bil birri wa husni ah, oyi dengu ono dengu haki onyi ka oni oboro toro da hukozo mi bilu boro ati oyi ra peri roida wafil hadis okawen hadis anna rajula sa'ala nabiyya kan jono nona ha nabi sifa qal daki ya rasulullah e wonto mori sallallahu alaihi wasallam man ahaku nas bi husni sahabati en no boro tura hunna da anai kai on na boro kama mi bilu boro kanahun qala don tomori sallallahu alaihi wasallam do konyaun qala thumma man awon do awere monoya qala ummuka do konyaun qala thumma man do awere monoya qala thumma ummuka do awere monoya qala thumma man do awere monoya qala thumma abuka awere monoya ka do sibitu adao فذكر الأمة ثلاث مرات أم ويتمي أني أبيتا لأنها hiya ahakku wa aula bi husni musahiba ago kai ono woro tora ono woro tora no aula daika ono woro ka isana hi oyim rare roza rero oyira poda rero iza ono woro ka shoyun والإحسان ولأن الإحسان الذي نال ابن من جهة الأم أو كغوكي أو إذا أنجيري هوني uzi e e ponye e yani oizono jere hunu be onye lam yaka allahu misluhu okenyi ahana ikaye amani nyenguri mane yo ana ko mituzi wala qariba minhu min gairiha abi kana ko ha ko gole na ikaye ebe hunu bonye abe ولهذا قال بعض العلماء أغاوة ina يدكاي إن في هذه الآية دليلا ina إن آية anyi urubile atibenu li nabi sallallahu alaihi wasallam agwa na nabi ka ummuka thumma ummuka thumma ummuka ole mono ole mono wa wajhu zalik oki ile uzile anna jalla wa ala aw kumule na nyudo chetengo zakara fi hadha asiyak on moitamai inni aya na mon tutola ngwan le ummi thalatha konye onyi udi eta fi ihsaniha li ini oyi moiza kana ana wolo kiyo moiza kana awalan onyi papa al umuma ono wonyi yani ummuhu onyaw saniyan ogohoba al hamlu yani ono boyi yani yani hamalatuhu yu yani salisa arrodaa ono boyi kodilen wa fisaluhu doka ayreban aka fa hadhihi thalatha maratib min al um lam tahsul aka sanobi ile udi ele eta ana ko honu wonyi ana keme hono wada la min ab la min al ab la min al ab o me hono wada yani ele ni man juwanan e zenyo hono wada wala min kabati man asana ila hadha al ibn abe ka hono wa baraga bade ana kai anyo izono me hujan takwa hadha yaktadi radd al jamil wal ihsan aka gobo doboron tele sore non dora jen kai anye oyi mebare ma oyi zono da mihoda wal ihsan ati ibroboro wa muqabbilatul ihsan bil ihsan duwa sid doyres duwa sim suta yani oyi zono da mihoda ay koyi da wala sigarion wa an takuna awla nas bi husni musahiba dai kaye onyi awara tora kaye on ozo ya tu pedo mi bro da kana hu kekere lakin min al masaibi azima o ka amma en ka de wona kanye an tajidu ba'da nas obere painada yalqa min ummihi hadha al-isa adaim okade ole hunu bonyan o gele hunu bonyan o izana ikaye o izana ikaba na polan wal jami' al mutawassil atisana ika o do dana ikabo galengu galengun summa takunu nihaya okado ka o bele mele ono etahile ono anna barrahu ibiro boran walot fi atoyin wayan wa husnu sobatin atonum ibiro iza kana ke kana rera yuqaddimuha ila al-ahirin do shona nisa alladhina lam yuqaddimu lahu usru mishat ona ikaye o um, se wan tenth a chi hu dawo esiyo ma qaddamatul um en sana ikonyora seyo wala yuti ummahu min husni musahibati amma seyo nyan ini oyira periri uzoda shay anisanya nyen وإن آتاها آتاها الفضل والقليل أبا نينا كاسو يودا كانا بيت أي كويتشي كنوسيون دوكي هكذا يكون رد الجميل والإحسان أنا ميان إني أويشاتو أوزو زاتي أيضا ومجازة المحسنين أتويسيو تا أنا كاي أو مويدا كولنا دوكي ولهذا كان من أعظم الإثم أبا ودو إني بيو ديمو كيكيري وأشد اللؤم dɔ yi ni ohuwa anai ka ɔ kata wini dibiya na ɔda mana wala ko to a to al bel om ɔ yi mɛrɛ kata wuhi kaifa ya akul insanu ummahu ɔda mi nyang mɛrɛ lɔ khairun man qaddama lahu ma'rufan wa ihsan wa ikrama e, kekere ina e. ma'rufan wa ihsanan wa yani onyaw ono mana kozi yanwan anai ọrụ ọrụ ona ona ona ahụ anai ka omi ahụ enwe ngutre so enwe wawe anai ka umenye do nyuzi omi ahụ ebe abeso akonya nwere onye nwere senyi di na nibezi eju si be a ma develop du sinyi a. usi usinyima anyị ụra anyị hwe n'okwurere ka wee kik ụmụ ịlọ ije aba ma ịza ma ọbị sọhọ anabike anọ mee onye nọ babọrọ kọzọ sụbanye ya daa sanyu mana ika ye ọzọ merero kata nwe hiwa ana mdo jahana dọka wabil walidaini fala ma abada baya qad rabayaka sagira ghayra munfatimi

ọrụ ajeli ahụ hụ yani ari ọrụ ajọ anaghị ka ọgọdọ bileili ainuhu ma ire ahụ mana na dewo hiyete ejenye enere wasara dị ya ni nyen amemeo especially ahamani mozidure ka ọrụ ọdụ otu dozie nọ na asụara dohe ihe tee mee ka sɛmɛ dɔm dɔm mani jare hɔfan alaika da nyanwa ka ama na an sa mɛ ijeni we no ama za ujodan aka ne ire obaw aka ne yawa aka ne ma aka ne so e eh, za isa mɛ ora ko ke na wana hɔfan aleika da hiyanwa awo da hora ne o ani yo wa ta'ala o oni ki azana me o izo ọdọna masọbụrụ weelu weelu shata ama ka anyị sawere ma na ka ove oisi shata oizano da me koda na lokal faidatul hadiya wal ishurun yani afanana to ohuranya inna ma talqahu al ummu fil haml aw sana ikonyore ini oije wal wadu ati oimuzi min mashakka ini enkata watabati enwengo amrun la yalhaqul ibn yani ilawa na ka ozugozi jazaahu mahma bazala min albir waljuhud yani ko shawta e hopo o mezu mezu ana ka o sito he ne bilboro atasawula na ka o me kawana dok al faida to saniya wa ishurun ay fanana to ohura ohura ba inna qarna haqqul walidain bi haqqillah o ko iba hura anaba huri haki onyo na daba huri haki omori dalilun ala azimi makanati وصنع سيزو إلى نوم دم حكيمة حكينا إبا وأنه أوجب الهكو أنه ترى إن لا إلى صنع والقدم بعد حك الله أو لم يحكم لي وهذا كثير في القرآن أقارن القرآن يقرن سبحانه بين حكه عز وجل وبين حك الوالدين إنه سبحانه وتعالى دوباه لا حكيا أتي حكي أونيون لدى ذاك الفائدة الثالثة وعشرون أي فنانته لتا إن الشكر للوالدين yakunna bil hubbi lahuma wa du'a oke awere oyikonyo lada awa oba be lele oisi oinyo isi kana eba na wa du'a o atoi badua ewa wal bir mi bilboro kawana wa silla atoi kuna nige wal ihsan ati oi moida kawana yani ane na me kwawon ewe ka wa wala ka wa metu slash nyosibu osebira isana woro kore weseyo no kanyi happy birthday to you <laughs> onu wa meyon oh dai kai he ola jete he no na to we ne do wa ga ije den dak al faidatu rabi'a wal 20 hay fanana to ohulena kuturati hukukul walidain udibi anaini o emere ro katenyo na da wa annahu min azamil ism ɔyinni ebi ɔnayi kɔ dɛmu wa asadolom ati ohubo anayi kɔ katan bɔlaki wafi sɔhihɛn ɔyinni sɔhihɛn ba min hadis abi bakrata in hadis abi bakrata rɔdi allahu anu ɔmɔlu yin ala kɔla kɔla rasulillahi sallallahu alaihi salam ɔka ɔntumuli ɔkɔmuli mɔgɔn dɔwɛrɛ mɔgɔ ha ala unabe okun bi akubari kaba'ir ma kaawuni ana dɛmu huni yɔ banban salasa ɛtɔbin kɔlu bala ya rasulillahi daka ɛn eh, wɔntumuli sallallahu alaihi salam. قال دون تمرك الاشراك بالله انا واي مسوي رمولين وحقوق الوالدين اتهم مروكتهم اني انردا دا كنا وهو وجلس انتم صلى الله عليه وسلم داية وكان متكئا وابد ما كان وارسا فقال لك على تبت وقال الزور اتيك ليلك قال فما زل يكررها وكنت مرسل صلى الله عليه وسلم او جاء انه hatta kulna pore kwa kakai laitahu sakata ahaye ahaye okurin nko mo sallallahu alaihi wasallam ako wa qawlu zur da ba tora an same durika o ma na ba tora lenon ele ba na ikaye ora chaka hete ina kanirago ehi sekeche oyeko durika do da serious ele no sili do mani waka ndo ho gwo do motan ile chio mani sanan oye go ya ni le school ai anyi to ni eska ya me nan di school ai ona ai e. di ka je won da mere nan am oro ne wa oro no ya mi am do we aka in fact anyi meeting no ni shule ni me meeting no na ka aka ai e, aka anyi zo na school shule ke na edo ani juwa ni shabira na ile chawi qawlu zur du de nwa woro de hetu da ikiri chiwe che nwa de de we re e mani kai ye foli etiquette ye foli adab islam ono mo kaka ya halvina amanu in ja'akum fasikum binaba'in fatabayyanu omori kama hewna naike odo eji oni munafiki ana ikoni fasiki oni biawen obe tu ni lili enube fatabayanu shahu sire onoda oye ko fere waya fasbutu yepe mekai eleno yepete baraki na antusibu qauman bijahalatin wa na mibilahi ragun lele arumaye fatusbihu ala ma fa'altum nadimin ejo wa na hara dai kai ido na bara kai ele onu ma wa na asuma yen ele onu kanu wa na asuma yen anule kontu muri sallallahu alaihi wasallam takwa qawlu zur ile ile chi oika ele ne be nya sure dawe ile onu we ele onu we o asure ka dakal faidatu hamisa wa 20 yani aifanana to ohurehe ok tariqatu ta'ammul ma al ab aw al um ozono lazi me oriro ozono lazi ro lere ada atonye in kana mushrikina ana kana eba mushrikain aw fasikain in kana mushrikain aw fasikain ana bika ana eba mushriki aw kana eba onebe kama fi qawlihi ta'ala asma kama bani re kumuri wa in jahadaka ala an tushrik bi ma laysa laka bihi ilm ana bika na masawri kawa mi sawari rem sanu wenyo yan fala tote humma aso sa sawa wa sahibu humma fi dunya ma'rufa do wara pewa ene hanon libira da fala yuta'ul am adaba sa sada wala tuta'ul um adaba sa sonye en talaba min waladihima en ibnu nushahu nu jana onu bu jana ba an yushrik billahi kawa mi sobo lo mori aw an yafala masiya aw kawa mebe lakinna fil waqti nafsi enu mono gongo labuda min musahibati bil ma'ruf o bara ba huruwari ro imi buluboro kawana dokal faida sa sadi sawa ishurun ay fanana to ohuri hinon kamali sheria oyego oni sheria omorigo fi dawati ila hibzil ma'ruf ini oyihyo da kai asiri isanahi ibuluboro imekoda na wa mura'ati aljami' atoyi sere isana ikaye uyozola wa hadha wadihun ogosonon o huleto e fama akawni alabul muslim aguko oba bele mana ikaye o ebe kaye adanna misawa awel ummu mushrika abonyo misawa yad'una ibnahuma eleba hujani ila shirk nini sawa fa inna allaha yaqul umulana ka onna baba na aga kaye وصاحبهما في الدنيا معروفة لا رابوا إنهن لبلبولو هذا وإن كان الأبوان مشركين أصلا أول بكاية أديبا أو مصوابين فكيف إذا كان الأبوان مؤمنين أم مباي أنا بكاية أديبا وكون مريابين لا يمرون إلا بهي أن سنة يمرون كرما أقويدا ولا يدعوان إلا إلى البر أن سنة يهيرا أن أكي بلبولو والإحسان أتي إبلولا dɔk alfaida tu sabiya wa ishirun aifani ana tɔ ohuri himba la tɔ atali mahluk fi masiyati alhalik ɛyɛn kɔdɔ saa se ona ɛni ɔyin nariɔ umuriya na tun ɔmuriya na ikɔna tunan daas nariɔ ibi قال تعالى ومن نبغاك وإن جهدك على أن تشرك بما ليس لك به علم أما صوري قومي صوري مثلا وإن يوين fala tutihumma aso sasawa wa sahibuhumma fi dunya ma'rufa duwa ya pewa na ene hanon raiza lokal faida to samina wa ishurun ay fanana to hurihinta ka inna ahlu dalal awira nay ka ozoibu yaben wal batil atona kuzie ni uzasugu ko takunu minhum mujahadatun wa badlu wasi okonyangu honu benebe asobore ati in uh, oysi tuhe yani sana kai en ne ni kana tuhe wastifragu litaqati fi nasr batilhum duri kenne twangwene yani ehonanyi inukata kene sigarahi asuwene ne nan wa da'watu ila dalalihim atayhi la nuzu yene wa hadha wadihum fi qawlihi agadana e no hure to eno ekonomi ka wa inja daka ana kenne masawole wa fil muqabil qad yakunu min ba'di ahlul haqq

toka alfaida tutasia wa ishirun afanana tuwa uhulihina atafrik baina adami toa wal ukuk yani ehaya na ine kakana asoda sasa onro emirero katengu fabado naso yahlitu fayajaluhum masawa okada nyi do baadhi do mekai ena ibo no nyonyo ben wasawab anajira kai anna bainahuma farqan anya haina kana ewa qala allah ta'ala mulya nabaka umulya nabaka kafala tutihuma asosa sawa walam yakun okaka fa ukohuma eka kwa mlero katengu hiwa alfaidatu salasun afanana ka ọtọ owurẹ o fadlu sahaba wa hiyarul umma yani ubani asabiya ne atize kuma kuma inu manan yuhadu zalika min qawlihi ta'ala ya la shahun ay kono mulka kai wa tabi sabila man anaba ilayya sasi uzi ezana kai ere betum wa idha nazarta fi hali sahaba akiju ere ilayya sabiya ne wa hiyarul umma ataze kuma kuma inu manan tajidu anna halahum ubele kai ilayeni emememeheni hiya halu munibina ila allahi jalla wala onnobi ilayi eedana ke era bandu mori anni chete ngundu na baban ولهذا تجد بعض المفسرين أن ندوي إلى بيننا نايكاي أي أمي أي قرآن يقول ده يا كاي وتبي سبيل من أناب إليه saa sozeza na ikaye era aba bebe tum yani era aba tulo bolo ne e tuwa mori subhanahu wa ta'ala dak ay ababakar ona abubakar wa ba'duhum yaqul ala nike wa tabi sabila man anaba ilayya ay sahaba ona wasabi ni radiyallahu anhu wa arda wa hadha kulluhu tafsiru linnas o ka besanen bi o immi tafsir o immi hahi ayona bi ba'di afradihi repa ene ene ne aw bi afdali afradihi abi kai paino ne huina na man jachan فهذا يدلنا على فضل الصحابة أصانا عسيزو أبانيا سابيني وفضل خيار الأمة أتي أبانيا نايكاي أذن كويني الأمة أما كنتم صلى الله عليه وسلم أما كاكي خير الناس قرني أنا نيوي ذهو نادا أنا نايكا أمريامو ثم الذين يلونه ثم الذين يلونه أعلمنا ذنا ونساسا وتنا ونرساسا وأنه ينبغي oke oworo alaina ye an narifu sabila haula il ahyar al amsal kaya ye sibuzi anaworo ka ya boro tora yani ya ye sebuzi azu kumukumono anaike ba pejuwe wa anna tabia sabilahum agobedi ya nyangusa suzene agoka uzeni onubuzeni dako wa anno hazar da tiba e gairo sabilin muminin diya ken waya na diya sire waya honi oyi sa si ozi ana ika ebu zuko muri abana biko mo sona wa taala akwa man yushake ki rasula min ba'di ma tabayyana lahu al-huda ana ana bika o mi hiki ele onto muri sallallahu alaihi wasallam o mi o posi ile onto muri sallallahu alaihi wasallam awile manaika e ara hu ora hu le tu he ara me ha ya ni yo o ibolo jozi ويتبع غير سبيل المؤمنين دس ويتبع غير سبيل المؤمنين دس سوزي وزن ساسا ني وزكو مولي نوبن نوليه ما تولى أوانا وتنانو نيابو ونسليه جهنم دايكا أو ناس شانا مولي جهنم وساعت مصيرا أو دا ديبي كينا أغيبا نانانان ويقول أنا من دولك إلى يا سابين رضي الله عنهم وأرضاه فورك يا قصان ديا يا أمم مهنني ana ndure karhono retirwe wajibna naha wa sahaba sayile le so tora ile so inni sana wa kayame kasabe na radiyallahu anhu warda wanya mtusarewa wanya unashaka iname waida but what I, what I distinct anaikai awor kaya mekawana yani ono kaya yetopene ili chine zi chekuwa diya huokode diya hamawa ne bilana kai eneme nana di imamu eh, darul eh, hijra imamu maliki rahimahullah ale laka inna hadhihi ummatina awe rumma yonon la yuslihu en se fitinyo illa bima yuslihu awaluna ebisana ka fitinyo ani papa yani oni papa an ono basabi en roja allah anhu warda dako man lam yakun yawma dina lam yakun al yawma dina isana le wabadi ninu mawo o bo siko kunya wabadi ninaje ahani sada sabiya neme radiyallahu anhu warda odo nyangwa la atina dunyajen ana na kal fa'idatu hadiya wa thalathun ay fanana zika oto ohura oturi konya ahmiya to ihtiyari jalis on sabu oyin gigrima ana ko onyu ban inni azana ura ya ta ana kai awra kawani onu hura ya tupe falaysa lil mu'min an yajlisu ma'a man sha e woro ko mori ya tubo ne ze

kam min sahihin bi fasadi ahor yufsadu aya ya be no do kuma kumi agoka ba huro do dibi don le kuwa do dibi dak adwal balidi ila al jarid sari'atan kal jamru yuda fi rimadin fayuhmadu ok oy da gono no ra da agora oy da gono ra da agoro boro ehe ihe ahuma ke akena an amani ne nguna seto eje jodo se ono mene bore ka bwa ya to izu wale mukene izu wele ne to dore balu tire dore ya to dore kwa kureka okay fal abdu mutallabu bi an la yajlis okay shahon wareka aso ya te ma kulli ahad lira boda alaka ya daga ka enwe ka wele ke ka ka wele sa wa innama yujallisu ahla alkhair ananyo wikaye o ya tu padana ikaye azo azo kuma kuma eben wal fal adananyo banyo eben wa noble atana ikaye o ni noble character onye biloboro donc wa hadha aidan mustafadu min qawlihi aw qasanan ya laysa bana huno ikono mulka kai wa tabi sabila man anaba ilayya wa sa suzana nai kai era ba kambe donc al faida thaniya wa thalathun yani afani anatwa uhuri autorik eba fallu inabati ila allah ubanyana ni koroba ndo mori subhanahu wa ta'ala wa makanati almunibin ati udiyere na ke wa kana wa hadha zahiru min qawlihi wa sanna hure to yana ay kono ka kai wa tabi sabila man anaba ilayya fajala allah sabila almunibin o kadu mori me ozi e na ke wa kana sabilan ozi to taba anai ka oza sasa wa tariqatan tuslak ati ozi ono za ba tora ono buzeni dak wal inabatu ila allah tatadamman arba'ata umur o ko iba ndo mori yani ilewe na ka o ko ilena mahabbatahu ka wisiri mu subhanahu wa ta'ala wal hudu'u lahu duwa sede yo muriyana saka kumulika da ora ka ulenyi wal ikbalu alayhi da ka abire yo bonu jisi bonu weke bonu be ndo muri subhanahu wa ta'ala wal iradu amma siwa duwa jisi ko de isa sana ke bo muri subhanahu wa ta'ala du jisi ko de ya dɔki kɔla ibnu kɔyim ibnu kɔyim aljɔzi ɔkafala yasahiku ismail munib ɛɛ wɔrɔkɔrɔ kaka ɛɛni ɔnɔnɔn ɔni ini munibin ɔ munib illa mani tamat fi hadhihi al-arba aka ɔnɔ kɔ kugutine ŋwan ɛrɛ ɔnɔnɔn sire mori we sire yɔda wa sasan inna almuhibbu liman yuhibbu mutiu ɔni sire yɔda bo sasan ɔni sire yɔda hon dɔki watasiru salafu li hadhihi al-labza yadurru ala dhalik ɔkɔ ime hahi ɛɛ aalo kumukumana para hon rero ngonon bane jisi kale anon lamani kani madariju salikin akal faidatu salisa wa salasun ay fanana to ohuri aw toreta inna a'malul ibad kullaha akawele abu kororehe bim muhassatun alaihim ba misila ne yan yajiduna ha hadiratan yamal qiyama ubene to yakoma antata wa yakoma yamal qiyama ayno wa yakona summa ila ma ilayya marjiukum edamu wa babenin fauna bewkom bima kuntum tamalun nimma shenu be woni korana kaw menni alfa alfaidatu rabi'a wa thalathun ay fani anaika oto ohure otore ena inna shirka awe sana he shirk la burhana alay enyo nanyi ulwire ka warkono me wala hujjatan li ahlihi alay ena me nanyi hujja na same wa hadha ma huzu min qawlihi asanan ashahun ay kono ga wa in jahdaka alla an tushrik bi ma laysa laka bihi ilm aka wa misawa rumuri insana kai e. wenyo ene masori kwa misawa rumuri sanu wenyo yan wa hadha mithlu qawlihi tabaraka wa taala asan banala inni ɛw apejuwe ɔyi kɔnɔ mɔri kaka yɛ waman yadu ma allahi ilahan ahar ɔhɔnɔ ahisɔ saa bere omori omori ɔsa la burhana lahu bi hujja ɛnyi sɔsɔrɔ wɔnɔ nyɛ kaka yɛ isɔni simɛrɛ ɔnɔ ne ɔnɔ dɔ kafa shirku aya kana nɔ ɛ ɔsana ahisɔ bɔ. ọmeme ya kene wa aya kana sifatu na ọmeme ya la burhana le ọzọ huja akọ ka akọ na na me gwe onye huja ido ka ka eje ngwa na ayi zeme amesemi ka ye ele na miru emem na kama na sifi titalo ne bade menye kehe ona ni mana jodi da samun na mba bulo itameze ayi ba nimika e edin da nda shi nyimi masitin sa mai yorin la burhana lahu bi it's not a hujja dake hadhihi sifatu lazimatu lishirk fi kulli ahwalihi fi jami'i suwari o ko sanabi apejwi anaika o zugi so ime ini abere ati abachero na o de nan al fa'idatu hamisa wa أي فنانا تو أو لا ترى هي أهمية تأكيد إن الدعوة الناس إلى خير أوكي أي نبان أنا نبان كم مين نكتا إذا واحد أنا إذا ونهيهم عن الشر يعني أتجوا إلى هون ندبي بالرجوع إلى الله كندموري ومجازاته العباد على ما قدموه في هذه الحياة كأبي شاله وتا إن سنا كاي إلى سدوي دينه هون فينبغي على الدعاء أو هذا مراءة هذا الأمر في الدعوة ko sirila yonon inni oyihoda wali ahmiyati takidi ala dhalik oke oyi manni melenon nyukata yanu banyana ni kaman melenon nyukata takarrara fi kisati lukman fi qawli o yefete inni itopi lukman inni oyika ilayya almasir wa qawluhu ba'dahu ilayya marjikum idomuli wa banon ida ma bauna baben فهذا أمر يحتاج الناس وقصنا بلا نايك إذا نيدان إلا تذكير به مرات ka moita mayane ya dene umora ro wakarrat de repeatan roro hata yarsaha fi azhanihim polo do jepete ini royeni kudumuhum ala Allah kena ndumuri wa mujazati Allah tabaraka wa ta'ala lahum ala al-amal umuzwana wa ta'ala orebe suwa uta inu koreni allati qaddamuha fi hadhihi al-hayat anaikaye ehnera sudawide inahonon liyusinu al-ibtidad agubide nyoy tinye watere watahayya li yawm al-mi'ad do me ka en nyang tinye e ko yana ka e o be ko yana ka mo katitan dokal faida to sadisa wa salasun ay banana to hule o tore hinan e hatta to ilmu allah jalla wa ala o jesi e iloyo o jesi kala abi sa sabe wa annahu la yahfa alayhi shay'un fil ardi wala fis sama kayin satta ya inu te bi sama dok ya bunaya ma hewo jem innaha yakapadaktara en takum miskala habatin min hardani o da kazi o manu ya sana ko rata huwar chaba fatakun fi sahara daika en la taba inanin akin na taba aw fi samawa abikin samawa aw fil ard abin tesu ya tibi allah umuri ba shaba ina allah latifun habi umuri anna barakta latifun anna wa ka awan dan habir dole nya binubin تلك الفائدة السابعة والثلاثون أي فنانا تو أهول أو ترهم أثر الإيمان بأسماء الله وصفاته يعني أثر إي أيضا للهو مولي أتبجوان في صلاح الأمن إني أويتني عليه وزكاء عمله أتي أهني أقرندو تنيا تلك وأنا الأب أول عليه كلما كان بالله عرف أبو منايكا أو سويكو يوم مولي kana minhu ahwab inu munase hura ina nuhun wal ibadatihi atla dai ka oyi heke umma we fi shuhun wa an masiyatihi abad oyi lo ibi dai kuma wono zelili an wa ka takarrara tazkiru lukman bi asma'i allahi wa sifati lukman a repeat oyi tamaye lilili hun mori ati apejuwan haku ayo mori do me kawi hemon hunaba wa hayo do me kawan dai ta inira al fa'idatu samina wa thalathun ay fanana to hure o tore henta ahmiyatu tarbiyatil abna yani oyinu banyo no nyubani kai odo pozi ala maraqabatillah ini kujon oye de osere hi omori fa iza qulta li ibnika ejo wa kai yo kai la taf'al kaza asumanu me fala taj'aluhu yuraqibuka ant asuza kai ay kewere asuza kai ay kewono ere do o misanan wa inna ma wajhi la fi amali shokai osere omori ini okora nai kame فلا فقل له مثلا كايو وجم يا بني ما هي وجم صلي قصلا وابتعد عن حرام دو نزل اسناي كاي اني شابن لان الله يراك او كموري له ويطلع عليك دو يا اسنا كاي وامن ولا تخف عليه منك خوفيا اني اسناي كاي اوت اناي كوت وانك لو تفعل يا بني ما هي وجم baraktal ewojem wayan me ewojem hatan sagira eyonyi anaika cheya walau kana hadha hatan fi dahil sahrati sama ana ka oda kare aikaye eyonyi onon banaini na taba anaika a ka a ka katen paraki aw fi sama aw kani sama aw fi amakil ard alka inine tesu sayati bihi allah yawm alqiyama wa humuri wa shabaku yawm alqiyama fantabi ya bunaya ma ka wono wojem wa rakib allah jalla wa ala duwa shepile o morihi enne ana ikono cheta ngodo ne ban wa ma azamu nafi hadha fi tarbiyati alabna o ko da danwo ina ifane ono sone bi yani ijo da apodi ana ke nwa wa fe jeli wa yizo doje wori ka wenya ngulan ama ko mori anyu mori na ikai e le ina abome abisa na ame o mori ono ere zakal faida to tasia wa salasun aifanana ka oto ohule otorehina inna alwazna yawm alqiyama bimasakil zur aka awel sanai ka as enwa awel enwa aku yawm alqiyama ana ko la tasman ke waricha yani awa mafama yamal mithqala dharratin khairan yara ona amukoro do yasman ki ehu waricha won yani ewere wama yamal ona abo mo ida ere wama yamal mithqala dharratin sharon yara ona rewa wa mo mukoro dai kabo we asman ki atom abika ehu waricha inu dibi obere وهذا مأخوذ من قوله تعالى أقصانا آية شهون يكون ملكا إنها إن تكن مثقال حبة من هردان يفا كأو أهانيو إهو بسنا يقول راتا إهوه آري شابا يعني دو إني أتبان أبكاو إني سما أبكاو إني إتسو ملكنا وتعالى أشابا لك الفائدة أربعون أفنانا تو أبابا إن المظالم لا تدع وإن قلت أو سنة هنا أوبي بودا كذيوي وكل مظلمة سيؤتي بها يوم القيامة أوكي هنا أنا كي أنا aba shawe ku yamal kiyama hata wa in kanat amru qalilan aw da kale ya ka ile chiwa wa shay'an yasira abisana ke atia ولهذا قال بعض المفسرين في معنى انا ندري كاي اباينا ناي كاي امي هاي قران ان ان تما كاي انها ان تكون مسكال حبه من هردان يعني مظلمه انا بي هنا لو كان صغيره او دا كاي او جدا بركي ياتي بها الله جل وعلا هم مري او واسا وين جتان بابان so wa mudari asuluka abu ikionon oye go ezaru wa ari oluta ka a ah, ah, asonon 1000 naira sunule kwaso ya me ọdọ kare ya kare gari ya siya wurara ko ga e, ebe ebe yanu mera gari non anabete ya chiyan asuluka ye e, wa kubahi na oka ọdọ na gisa ọnụ ọcha Hmm. ala na huse ko yawm al qiyamah e, donc al fa'idatu hadiya wa arba'un ana to be ba turi konya al imanu bi asma'illah yani oyin do ila ile humuri allati konon wa dan wal habir dole ne nube wa humma ismani takarrar wardahuma mujtami'ain fi iddati ayat min al qur'an okere ha e ba na ka a moitamai e repeat oyi na babe da mani kogo ini ayo oru wa ismul habir oke ilin gbe ile ha kai eno nyenu bin yarje fi madolihi ila ilmu bil umur oke ona sanamin yani kono nye eroy abere al habia ana ikote alati hiya fi goyati lut anumuli onno domani onno nye abenu bin amma do ini ehi oyi wayodan

falahum ma'anayan onyu tumeba ahaduhuma bimana hobe yanyainan omin ka onu na wal mana sane ogohwa allazi yusilu ibadihi wa awliyaihi masalihahum bilutfi ono wonaika ono muri naika o kuwa na nwo orihan ati na ko to muri yani sana ka oba me wife ne bilutfi ira en ni waisane kawana min turuk lilo la yasuruna biha enenye enenyoyan yani janya ne kai isono non man umma subhanahu wa ta'ala onu man royon ذاك الفائدة الثانية والأربعون أي فاني أنا إكا أو تو أبي بطولي أبا مكانة الصلاة yanu di sala wa ahmiyatu iqamatiha atoyin gigrimana gigrima korosoje wa tanshi'atu sigar ala muhafizati alaiha da pezwe da kai va pa de sel salanan ok fasolat hiya uh, ah, fasolat min azamil wajibat ok sala on inne elele so anai ka o den baraki wa ajalla wa ajalla al fara'id do inne ele demu ababo demun allati iftarada allah ala ibadihi التي افترضها الله على عباده انا يكمل يوم ما يرى رسول الله wa akadu arkani bada shahadatain da ikono we egengona na ikono nyuka da wa le me igenu eban wa hiya sallatu baina al abdi wa rabbi ono we isana ka owi eto ina kani orehe isana ka anyi oge akomori onore ge wa hiya awwalu ma yuhasabu alayhi abdu yawm al qiyamah na we baba na ka ba misira ni ore yako yawm al qiyamah fa in salahat odo da salaha sa'iru amali abukola na wore do da wa idha fasadat ijo bedu fasada sairu amalihi abukala na woledu wa hiya fariqatu baina almuslim wal kafir ana wa hayna kanuko mulati kafirin wa iqamatuha iman fa iqamatuha iman wa idaatuha kufur o isala je o idawawen amma o isha o in busala na da sokwa kufur dawa kama watugiana tawemo kajene faladinu liman la salata lahu odono eya dunia na kenyi sala wala hadza fil islam liman taraka al islam as salat en la so za yono in islam arona ka ona bi sala man hafiza alaiha onu esere kana lahu nuran fi qalbi dobi etowe inayan wa wajhi ati iyan wa qabrihi ati kutan wa hasrihi atoiha anaba anaba ha kwete wa kana lahu najatan yawmal qiyama dobo ha yaku yawmal qiyama wa husira ma alladhina an'ama Allahu alaihim minan nabiyyin da ha kwete ile na ikai wa muri ara menwome wa ini annabi wa sidiqin onida wa shuhada atone kezu shahidi wa salihin atana ikai mukoro yola wa hasuna ulaika rafiqa oko da lola kene enwo geli mezene aika enero da bahulemun wa man lam yuhafiz alaiha ona na bikosele lam yakun lahu nurun nurun ewa ni tuwe yadana wala burhan ewa ni ruwile yadana wala najatun ewa ni hayadana yawmal qiyama eko yawmal qiyama wa hushira ma fir'auna wa hamana da ka wa ha akwata fir'auna ti hamana wa qaruna ati qaruna wa ubay ibn halaf ati ubay ana wazi halaf wal iyazu billahi umuri sile hunu yanu dakal fa'ida tu thalitha wa arba'un ay fani ana to be ba turata tadribu amr bil ma'ruf ono boy pozi da pozi tire so o e kaya da ko mo da wan nahi anil munkar ato yo da hunu dibi munzu sigar enu mona ke ni siwe iji ya ba ewe ehmi da wa da fafi zalika nafa lahum wal ahorin ọkọ imani mẹ ọ ma ifane wa atẹlẹ nabọ duri ka inuzu yẹ ya ere ka ọrẹ chowọt na ya kaka sawa sawa ọnu na anyi ka mi di asika ya gẹnẹ ya la àmọ wíyẹ ti tsojú ru káyọ kisọ n'olò la ọrẹ kodo ma náà mẹ ọ kodo yani zakir nai koma kale oka anyi onkul e eh, huchiga de onu onu onu mana cha hunan eji oji e, oji e, yani ke wana eji yani school ana yani kan loka onkul anke we ka esana hichigo ihuolo da only di diplomacy do ka akichigo lolo ihu ana ko de ihu ya ni je mani ya they should be bold e ka ka amelo they should be able to say it because diplomacy aba wọrọ ọrụ ọrụ ọhịa kodu kwere ka ị agụ diplomacy na ejani kewu ebe ekwụnya na ka ya arụhọ ka ị arụhọ ma na mgbe amụ dibi ndelu ka ị anya na aka anya na anya na silesa na izenyu se ebe ya denyi mara na enya arụhọ a enira arụhọ ene de ya mi birthday ya jezan ka hoo ina no nan na kar hono ma ne mago kuma na ya koyi da yan ai wa ka wo ga sai da uruke ya uruko yin ge jan wai tunu na. ai mo da wana do wado bale da da wani yan mu ka da de ka happy birthday to you anan ana kuro na an e ma na mi ko no di pala ki ama o <laughs> hizo ne le ka sigo na wana hero kwa orokoro kwa na karwa ne noka aba wo na iwa a be ne ku hini cake ama ehe ni le den den na attendant aka ke ka sababu anyi ke ezie omo na bera dai kai power kai na lianna ibn nasa da iya to lal hoy o ka ku ka we rozi e jen ne we e me bozwe a pawa hun no zwe da iya to lal hoy da ka we ya hola noizan sayastafidu huwa o wa shaifa no hunan wa yastafidu al akharin do ma fani oda sa amma al faidatu allati tahsul lahu aw ra e fanana ko wa ma ya anna da'watu lil akharin takunu tahsinan lahu min an yad'uhu ila al munkarat o ya nai kai e, a hel ne sawo do wo sire o ni kai e, afa ne sanyanwo yo nangunya ilana ikodibi because if you don't give dawa we give it dawa you must receive dawa ọdọrịka wa hela ẹwa ji ntụ hịa nka ịsụrụ ama nụ go durika yi ọnụ wọta akwa akara ọnọdọrịka wa ịzọ danyụ mmemme menye ka ekoko ha eriri n'ọha kara because ọ ya kawa challenge ọ ya kawa ka ka aka na esiro egem ana ndokis wakod kila kodima ara ka inu mona bara ho iza lam tad'u tud'a wa hiya da da hiyo wa hiya da da hiyo ana na wa hiya ana bor ka wahida wa hiya odi bi ana men fa iza kana al ibnu da'iyatu ila al khair ana bi kuzi ahira noiza fa hadhihi fi haddin zati ako sonon ini ehi acha cha takunu lahu wiqaya min min du'at ok obawi oisere min do ati shar hon wana ke ya hewda annu dibi li annahum arafuhu agoka enna bi annahu da'iyatu ila al-hayy ka wa hewda another dan fa yajiduna annahu la sabila lahum ilay de kwelo ka yenya ngukape wama naful lil aharin oko afanana meyone sa farubbama yahtadi ala yadayhi unnasun oke janyi deo da bolo juzi juzunu ban fatakuna hidayatun fi mizani hasanati do bi koybulu juzen nono do ini ngoy dan qala sallallahu alaihi wasallam antum muliyo kakai li an yahdi allah bika rajulan wahidan um muliyo meka ojonoru kunya owere jolo jolo no ba khairun laka ononyo idan min an yakuna laka hamru ni'am kawanyi irakume obibi anan dure kai no poro kai je o dabare ro kai hiro no mira sibina dinonda emme hora ban abe emnyara mane amana heaven ohe go yani ewo broda sura me huna won ere jenye le ko onye ne oje o vile nu seri inu mi awo ma wa na je do do ah you are looking kinky you are looking smart ah that you are part of the problem ka ga se kukure nu seri nu a ujire nu sujire nu nka na kwa he banye <laughs> o me ya ya ka ụha ka ọ da asọ mkọrọ ewere ya na azanyi chọmchọmọ ọ mediri akwụkwọ akwụkwọ nyanwụ mee ya ya ya mi program oke na-ere sisters i work like guy jen oyeko anyị nwere ma uwe ma ọ dịsị ome sista sisters i dan mes kọma ma ewan n'anya na ọmụ awe according to mmewo munye ni munye ni ziri ndu du mise umu bibi here eje minyi ma ne ma ne ma konya lo mo bili nja ona kan iri no ni du no man so ya e ka ke ya ho al faida to rabia wa arbaun o ka e fane ana e ka o to ebe wa tore ena al wasiyatu bis sabr wa him ona ka iri e suru la siyama adduati ila allah especially ana ikaye eh ya hela nuzo muri wal amiruna bil ma'ruf da ya ka da karama da wan nahuna anil munkar da ya ka da korohuno di fa maqamuhum yahtaju ila sabr azim o ki ujenne oni kenne nyusura na ko dan wasbir ala ma asabaka shangun do isana ko to inna zalika min azmi al umur asana banai ni ijozo nyu vamba na ikaye o vambo den wawen lakal fa'idatu khamisa wal arba'un ay fa ana ika

ana ndure kai ya mani no polo ka akwata da dikeo e na akwata da dikeo ene na kai e ni azaimul umur amma wira na ka onyo ulo himma onyo wa mbo denwo were ka ha keo na na kan sana wa sema dai hiyo kono muzi ana wal kono re dikeo dai hiyo e, kai awal kono mu wa siyada dake alfaidatu sadisa wa arbaun aifani ana to ebeba tore hinan eh, tahziru min alfahar wal huyala oyi kono oyi yoda da kodono huni oyiyu ati do zele wan fi qawli oyi kono kaka inna allaha la yuhibbu kulla muhtarin fahur humu yusha abana kai vin ni renwe ni deni un qala ibnu kathir ibnu kathir aka ay muhtal mu'jibu fi nasi ana ika ole wana ana ika onwe ngwane no mana kani abume du leka abume ka onro kwangu wa hulen do shanka shifiro wa wa do wo yinyi wo do wa ya to ha wa to anka shifi teza ijo kwete we ise kanye we kulise me na lwa no rinyi yo dokifa hur ay ala gairi de na ayu ya san dana yawon دوك الفائدة تسابية واربعون أيفاني أنا تو أبا باتولي إهمبا الدعوة إلى التوسط أي هذا كأظام أبا با أظام أبنا كان والتي دال أظام أبا با واقصد في مسئك يعني وارسة مش كوا ekonoma waaru se ana ikai usonon ewe wa miga usonon ewe wa yani if saw you to economize it yani umwe majo asanyi eneme hinan yani observe yourself and you canonize you don't make it eh. wabdun min sautik duwa runwa nete lak in ankara al aswat la sautu al hami ungwene diu kegele ono bunwa karkaten lak al faida tu tathya wa arbaun yani ayfana anatwa al faida tu samina wa arbaun ayfana to ebe batore hinta isbatu sifati al mahabbati lillah oyihi epete apejuwe ka omoni ono onyoisi inna allaha la yuhibbu umuri yosha kulla muhtarin ka abona ika wule wande niwu oyego yani almafhumu uh, muhallifa inna allaha yuhibbu umuri yosha na abena ika enimewu den nemire wani nam no hiye pede kai umuri sana hi oisi yani almahabbatu lillah yani umuri ayi pede kai mahabbatu lillah oisi umuri kan umuri osi sanan alfaida tu tasa tutasa walbaun aifani anato ebe hena, batorihina dawatu sharia ila makarimul ahlak oihi anaikaye ahikona hela kodomi bilenaikaye owe bilenanyubani watahdhiriha min radiha diyoda da hoda da kolono hunni iu dibiana oyi miblenaikaye iblo dibia mibla kenekenowe ذكر الفائدة هامسون يعني فنانا تو ebareo yani 50 ahmiyatu darbul amsal fi ta'lim yani oyinu bani oy important ono important ka ozo shapij wewe inni ijoza aro isa fakolu oy kono ka waqdud min sautik yani unwa do dati inna ankara al aswat la sawt al hamir awel mun diu kekere ono bi unwa e karkaten okay masalu balego fihi anna raful sawt al fahish okay apejwe anaika baligu fi otu da yin lana na abaka anna rafa sawt oy koronwa wa hele al fahish yani odi al munkar do bila naika e boron ila naika wile odi biya men law kana za faida lamma tasa bi hadha bi hadha al hayawan o ko ya ni ko nya ifani ko lo won no enema e ze yani joche ya like o so kono kenesu juan alladhi ulimat hasatuhu wa baladatuhu uh, supana ka ye aaye yani ɔmɛmɛ supanan aaye ka supɔwɛ na ka ɔrɔb oh, ati bɔya ibu aka kɔji kɛnɛ ɔnwɔtan yani rakuma ɔwɔnyi intelligence ana ka ye asoma ku eme ilizi wa asɔjo yɛnɔ ni rakɔ ɔsoma ɔmɔ rɛtɔ ɔwɔdɔ ɔba na kɔgɔ kɛn sɔri kɛlikɛtɛ na tura kum ɔnɔmɛ ntura kum wɔnyi stupidity sɔri kɛlikɛtɛ ɔnyi ɔratɔn gbɔdɔ ana no mo subhanahu wa ta'ala da ko no si juwe ka o so e woni di ke kele ono wo wen o ka hadha ba'd al fawaid al mustanbitatu asana bi paina ifani ana ke ya to min hadha siyaq al mubarak in aya ana ko ma tore ngona ko nya to ida wa ala kul o ka tore su aban fa ina hadha al wasiya awali wasiya nan allati wasa biha lukman li ibni ana lukman no me ujan tajma ummahat al hikam o kogo yani onyi eyowe watasazimu ma lam yuzkar minha o ka dole zuga ni sana kai ozo mo tamainan wa kullu wasiyatun yuqarrina biha ati abu wasiya anaika o man o welere ai anaika asebainan mayadu ila filiha yani ka abu wasiya non o bahura isanaika ahada kolome in kana am in kana tamron ana bi kodobin yani abu wasiya non man ba an yani anyi sana bahura anaika ahada kazenme ana bi kodobin wa ila tarkiha in kana nahyan ni kai odonawa ana wikiya وهذا يدل على ما ذكرنا في تفسير الحكمة وسنا سنا كي أسيز إن سنا كي أموتمان إن سنا هي إيوي أنها علم بالأحكام أنا بيكا أذين يوئي إي أودان أو كاليلي وحكامها أتام من يوم ميتتلي ومناسباتها أتام مسالي فأمره بأصل الدين أو مودا أودان أو مودا يعني هتدين وهو توحيد ono bai do yo modini ko nyan wanna hahu an shirk do yo la hone isawan wa na lahu mujibu li tarkihi do me hahi amma bilala su korona wa wa amarahu bi birri al walidain do mo da ko mi bulbul hanyan la dan wa bayana lahu sababul mujibu li hima do me hahi sabi sabi ana me kai o bilala su kami bulbul kawana wa amarahu bi shukrihi wa shukrihima do mo da ka kona ba ati onyan la dan summa tarada bi anna eh, mahallu birrihma aka awal dosi oguwa isana ka o wosere kinika oyi ahi oyi mebiri boro hiwa wamtisali bi awamirihima atoi shobe o deneva malam yamur bil masiya ana kebe ka kolo mebe danyi okubono mol manase ten wama azalika fala ya akɔhoma dɔmane asomɛrɛ rɔkaten hiwa bali yusinu ilayhima mebiri boro kawana wa in kana la yutihumma idha jahadahu ala al-shirk oda kawe kai osa sawa je masawli kom sawli mori wa amarahu bi muraqabatin la damo daka anyi oisero musbana wa ta'ala in la no dame wa hawafahu qudum alai do hi huraina oyina gera nai oyini tuomori nai kone ni tuomori wa annahu la yugadiru sagiratan wala kabiratan min alkhairi wa shar illa ata bihi oba na abodete ili ni we abekere na ban ini oyida abodibi akose obe wanahahu an takabbur duyo ini oyimere rokatangun wa amarahu bitawaddu duy moda ini ka ozo sede ozo nyire so kahi makire so kahi ewe nyima kwada maka wanahahu anil batar wa asar doyan ini kai ozore mwan no zo udanga no zo kabanya no ne nanen wal mara do do azaruse da kawaruse with proudness wa marahu bi sukuni fil harakat do modaka otanwaruse ijia ijia ijia ewe wal aswat ate ijia kare yanunwan oro asai kai we chela nyan asoda do kala kana du tiya lu no ko enanya enanya ke wana hahu ande du zalik don man yala hunne ehinere onon wa amarahu bil amr bil ma'ruf don modaka ya shobe ile anaike ma'ruf ayu kala ko do mo da wa nahi anil munkar o yala hunu dibi wa iqamati salat wa salaje wa bis sabr atisuru allazaini yasalu bihima kulli am, e isa ibonon anaika onaba ro abere kama qala ta'ala asma kumul meka fahakiku biman awsa bi alwasiya okay o wala nai kaye a mo kasgari wasiya nan an yakunu mahsusan bil hikma ka o joche yani le onyi sana isana iyuhwi onyo mashhuran biha da yelele ولهذا من منة الله عليه ọkọ yìí ni ajo te with hikma with wisdom Because ko rawi ana ikonyo wisdom which means lukman lakim doke an qasu alehi min hikmati hikmatihi ko kitopa yawa inni eyuhiyan ma yakunu lahum bihi uswatun hasana ana ikai oba be yawa apeju waida doko asalu allah jalla wa ala ya hemori ana ikonu jota nguduna baban bi asma'ihi alhusna ile hana ikle holo da wasifatihi alula atapeju ana ikapeju ana ikone baben an yanfa'na bima alamna ko ma ya fane isana kai yara kosan wa an yaj'ala ma nata'allamuhu hujjatan lana la alaina do me kisanira kosan o bi hujja asai ko hujja tora ila sun wa an yarzuqana al-ilma nafi do mize irana ko ma fane wal amalu salih ati qoro ila ima dak wa salihu tabaraka wa ta'ala lilahan on rasul atna baban an yujzi al-lukman al-hakim khayra jaza kusu lukman ne we uta utushana ka ozoda wa an yaghfir lana do jebe walahu atane walil muslimina atukumuri onaru wal muslimat ati onyene wal mu'minina okumuri na do onaru wal mu'mina atana do inni onyene alahya minhum anaika o yaraine ne wal amwat ataka anaika ora sedete innahu huwal ghafurur rahim umar wana wa ta'ala ono jibi dole sai ayan ba kan yadan tako wallahu ta'ala alam umuri anaika onu ne baban ono yan wa sallallahu wa sallam umuru muri ataiha ala nabiyyina muhammadin onetu annabi muhammad wa alihi atanni hidan wa sahbihi ajma'in ati asabian radiyallahu anhum umuri na wa gabada osana be aifani anaike ya tuhunne itopi lukman hakim ana ko iman to ni man to yara ora knowledge no ore tiwo aso chere yele le kot corona ho ya soka yani ana konye ama na wa asman karo honon meka asai ka ime mani kan huju awe tora ile sun yani ai ka ime mani kan be ba sin mai fanne do huja ya ko hiya mal qiyamah ya hu subhanahu wa ta'ala onu tinyo da jumlo tinyi je ono ndị mi do na ene e pai ne ngwa mi do pawa kasa nya le ya e so asọmpi ya wa kale ni poro awuta ne wa fe ba na ni wa fe azanihim wakram ayo na ni uguba osusu anase kire ọtọ na so inshallah e, week na be because of ka ramadan ora gorete yani ona anyị. riyadu salihin ona imamu nawawi me wanyan shoro yani babu ira yawe anainan dia tanwale sime ngoya ifane umulo muri yi so ona anyo anyị wale welo ka wale sila sitini oyeko so ona anyo riyadu salihin maybe either program eta or ana na iwa ona o mekaya me we be using riyadu omuri osi oiseme aitama olewi taskeron aitama ine ile yawe anawe domeka yaleye ka anyisi maninyi anaiki oya obidi omuri otinyo laji omuri otinyo je aado ihwe dai ka wado ihwe tele su imani subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk